الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا ولي من أوليائه سبحانه وتسامى أحمده وأشكره وأستعين به وأثني عليه ولا أحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن كما أمركم في كتاب العزيز قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون واعلموا عباد الله أن من أشرك بالله سبحانه وتعالى ومات على شركه فإنه خالد مخلد في النار جهنم أبدا لقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يؤمن ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا تربة إيمان فقد تكلمنا عن الأمانة وكيف نزلت في جذور قلوب الرجال وكيف ترفع هذه الأمانة شيئا فشيئا وماذا حثنا عليه رسول الله صلى الله عليه وسلم لا سيما من كان في مثل هذا الزمان فكان هذا الرجل هذا الرسول صلوات الله وسلامه عليه يدلنا في كل يوم وليله اياما كان قد الحياه الى ما فيه سعاده وخير لامته لذلك كانت هذه الامه كلها خير اولها خير واوسطها خير واخرها خير فهذا الرسول صلوات الله وسلامه عليه وقد ضرب لنا ووضع لنا المثل الأعلى فيما يتعلق بأمر الأمانة عباد الله فالأمانة تتناول جميع الفرائض فالأمانة تتناول جانب العلم عندنا الأمانة والعلمية كذلك هذه الأمانة تتناول ما تعلق بالفرائض وما كل شيء مبني على الأمانة لذلك عرض الله سبحانه وتعالى على السماوات والأرض والجبال مع صلابتهن ومع شدتهن ومع قوتهن رفضنا فأبينا استصغارا من حمل هذه الأمانة لكن قد حملها الإنسان حملها الكافر وحملها المنافق إنه كان ظلما جهولا أمة إيمان فهذه الخطبة تابعة لما تعلق بأمور الأمانة فالرسول صلوات الله وسلامه عليه قد حثنا عليها كثيرا وكان أحيانا يرتب عن حمل الأمانة من رآه ضعيفا من الصحابة حتى ولو صلحت نيته حتى ولو كان يريد أن يخلص لله سبحانه وتعالى في حمل الأمانة فهذا الرسول صلوات الله alhamdulillah bẹ̀rẹ̀ tọ́gbọ́n ní ọmọ tí ó ti wáyé sọ àtọrọ àdìpín ìkẹ́ ọlọ́mọ àti gẹ̀rẹ̀ fún sallallahu alaihi wasallam ẹ̀tọ́ ọmọ láti ọmọ jẹ́ ìkẹ́ fún gbogbo ọlọ́mọ sábà ní ìsàlẹ̀kún ìkẹ́ ọlọ́sìn sọmọ náà fúra wípé ẹ̀rù gbàgbọ́ ìlú báyìí bákan náà jẹ́mì kọ̀ọ̀kan kọ́ máa gbàgbé kí lóun bẹ́ẹ̀ ní bá bá gbé ọlọ́run wà lọ́rùn ọlọ́run ká páyà àwọn orí pé gbogbo nǹkan tá à ń sin iṣẹ́ lọ́sẹ̀ máa yóò sì wá ní ìrònú rẹ̀ bákan náà kálọ̀ lè mọ́dà fi pé ẹnì kẹrin tó bá pàtàkì kọ̀ọ̀ náà wà subhanahu wa ta'ala nínú tó ní ká má papọ̀ mọ́ ní gbogbo rẹ̀ ẹ̀bọ̀ tó bẹ ikú sórí rẹ̀ orúkọ àwọn ọlọ́run àdéhùn ọlọ́run ayé náà kùnán ó sì ló ti stamp rẹ̀ pa wọn ní yẹ tí ó bá tó rẹ̀ ní túbá alhamdulillah ọlọ́ọ̀bá túbá rẹ̀ tùmọ̀tọ́ bí ikú sórí ẹ̀rọ kọ́dà àwọn rẹ̀ bá jẹ́ ìmáàmù kọ́dà máa mọ́sálásí dánù kọ́dà àtọ́bá ní ọrùn kọjá ìmáàmù kàbà ọgbọ́dọ̀ fẹ́lú ẹ̀sàdúrà fún bàbá rẹ̀ kọ́dà kọjá yà a sọ̀rọ̀ nípa àmánà tó ní àlákọ̀ pẹ̀lú ìmọ̀ ní ìjẹjọ lẹ́yìn insha Allah rahman a mọ̀ tẹ̀síwájú nípa àmánà yìí àmánà tá ń sọ̀rọ̀ rẹ̀ àti sọ̀rọ̀ síwájú nípa ìtumọ̀ àmánà àti bí ní àmánà ìsọ̀kalẹ̀ sí ìgbáyà àwọn èèyàn níjọ́ kìnìún àná àmánà yìí kọ̀ wá síbi tí ó mú tán gbogbo nǹkan pátá tọ́lọ́n torí rẹ̀ dáwà tó ní bá ṣe pẹ̀lú àlìjànnà olùlàmánà ló sì ní olófọ́ ọba ààkìrò àmánà bẹ̀ẹ̀bẹ̀ àgbàwọ̀ àmánà bẹ̀ẹ̀bẹ̀ tí ẹ máa wà tí wọ́n gbogbo tí ẹ bá ti máa wò wàkọ̀dì jẹ́ à min hadith àti dàrdà wal hadith mukarrajun fi sunan inda abi dawud kadhalika akhrajahu mutabarani rahimahullah ta'ala fi mu'jamihi al-kabir قال أبو الدرداء قال لنا رسول الله صلى الله عليه وسلم خمس من جاء بهن مع إيمان خمس من جاء بهن مع إيمان دخل الجنة من حافظ على الصلوات الخمس على فروضهن وركوعهن وسجودهن ومواقيتهن ومن صام رمضان وحج البيت إن استطاع إليه سبيلا وأدى الزكاة طيبة بها نفسه وأدى الأمانة قالوا يا أبا الدرداء وفي رواية كأن هذا السؤال وجه رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله وما أداء الأمانة فقال رسول الله صلى الله عليه وسلم الغسل من الجنابة هذا أقوى الحديث Nabi sallallahu alaihi wasallam wa para sahaba dan eh, mana hadis Abu Darda. Si mamu Abi Dawud bawa nusulan oleh Isnad Hasan wa kadzalika akhraja Imam At-Tabarani fi Mu'jamih al-Kabir. Abu Sa'ad wa sahaba wa sahabat pe in kama hukum dan mabaka ni man ja'a bihinna ay qal li mara ni ko de wa dono ma de dal kiyama ma imani ha subau bono la ilaha Muhammad sallallahu alaihi wasallam tó kọ́kọ́ sáájú lẹ̀ ní ọdún tó wá tún nǹkan márùn-ún tí wọ́n fẹ́ máa ṣe ìtorí kó wá sí gbangba alkiyama ọlọ́ọ̀ba irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àjẹ́ náà na sọ́ábà ta sánsà pé kí ni nǹkan márùn-ún náà ó sì ń sọ̀rọ̀ láti nípa ìjọba ẹn tó máa sọ ìwákàtí márùn-ún ojúmọ́ ń sọ على فروضهن كي يحافظ على فروضهن قلتم ولا أما صلى على وجوههن إما صلى على ولا أمامي ẹwà bá nà kọjá kèèmá ló àlùwàlá ṣe ẹlùmí ọmọ sàlùwàlá bígbà tí èèyàn lọ rọ́bù wọn fún para ẹ̀ ọ̀rọ̀lá ní ṣe wọn aṣọ́sàṣàgbọ́ sọ àlùwàlá gbogbo àwọn nǹkan tí ìrìn sáà sáà lórí rẹ̀ bí mo sẹ́sẹ́ ní ṣe máa ń ṣe ibẹ̀ yẹn láti mọ mùsùlùmí àtàwọn èèyàn kó sí dẹ́yìn ìgbà nínú ìbàdàn ọkọ̀ a rí àwọn míì tí wọ́n sọ wípé àwọn fẹ́ gbàdúrà lọ́wọ́ ọba ó ní bá ṣe pẹ̀lú náfìlà ó ní bá ṣe pẹ̀lú pàwọn ti lọ́wọ́ ọ̀hán ó sì jọmọ̀ tó fẹ́ kọ́ látàlá mú ṣùgbọ́n àwọn òní fún mẹ́sàlùwàlá wọn lómi ò kọ́dà àwọn fi pẹ̀sẹ̀ wọ́la a mọ̀ ní ọ̀sùn bá ní ìdákọ̀ ṣùgbọ́n àwọn ọ̀bẹ̀rẹ̀ ọba kọ́ra kọ́kọ́ bá wọn bẹ́ẹ̀ lọ́wọ́ nítorí náà kàlẹ́ yẹn tó ní bá sì wípé eérú làbí sàrọ̀lá rẹ̀ kọ́ra kan tí wọ́n lé ìwọ̀ ọmọ náà náà tó lé ẹgbẹ́ kí náà lọ kí wọ́n kọ́ra wọlé yìí ọ̀sẹ̀ wọn ni pé ẹni nǹkan bá jọ mẹ́yìn rẹ̀ kọ́dà ìrìn jẹ́ bí ìṣẹ́gẹ́ ọsọ pẹ̀lú àlùwàlá rẹ̀ ìjẹ́ arẹ́gbà wákàtí kùrán káàdì fi èrú sàlùwàlá arẹ́gbà wákàtí kùrán káàkiri sàlám ó fi inú àdíjẹ̀ ó fi èrú sàlùwàlá kọ́dà bí nǹkan bá di pé ọlọ́dún máa yàn lọ tí ó rán mi tó tún wá jẹ́ kó ń bẹ níbi kan tó jẹ́ kó kò sí ẹ̀gbẹ́ pàpà yóò máa kí lọ bẹ́ẹ̀ باطل الطهورين يصلي على خاله أصلا نبي ẹ̀rù tí wọ́n kọ́kọ́ àlẹ́ tí wọ́n kọ́dá ọmọ wọ́n rà mí ẹni kẹni tí bá ń ṣọ́ àjọ láàrin mi wọ́n kú rí nà kọ́dà tó tún sọ́rọ̀ kú àwọn mi ẹlòmí ìjẹ́ máa ń kó kò nílẹ̀ kọ́dà sí òkè kí wọ́n láti márùn-ún yọ́gbà 10,000 yóò tún wọ́n lọ pèsè kí mẹ́mìíra pọ́sìkò rí ọ̀rọ̀ kó lóòsè òkú yóò wà rúkú bí ẹni wípé ara ń ní ẹ̀kọ́ òṣìṣẹ́ wọ́n sàrí pé tí èèyàn kírùn tí ń sọ́rùn pẹ̀ dáadáa kọ́dà wà sùjúdù hìnnà tí ìsìn sọ ìforíbalẹ̀ rẹ̀ dáadáa yóò foríbalẹ̀ láti sí ẹ̀ka foríbalẹ̀ ìwájú ọ̀kẹ̀lẹ̀ ìgbìmọ̀ ọ̀kẹ̀lẹ̀ àtẹ̀wọ́ báyìí yọ kalẹ̀ orúkọ kalẹ̀ orí ẹ̀sìn báyìí ní ìrìnlẹ̀ ó ń ṣe bí ọ̀nà sí sọ kọ́dà wọ́n mọ̀ wà kìtì hinna níbi títí ó sọ̀rọ̀ yẹn pé àsìkò orúkọ kan ní máa kì kèé jẹ́ àpọ̀ mara kèé ṣe àwọn tí wọ́n máa kọrin àkíkọ́ ọ̀rọ̀ tí ìjọba ọ̀bá lójú ọ̀rọ̀ ṣe fún ọdún lẹ́nu wọn ẹ bá lè sọ fún lẹ́yìn náà wọ́n sọ ọ̀nà rọ̀mọ́n ó tún wá máa ń gbà rọ̀mọ́n pẹ̀lú àmàna kìí pé yọjà ń bọ̀rọ̀ yóò máa fọwọ́ ra ní gbangba òun ní pọ̀ kìí pé yọjà sára tó wáwẹ̀ yá àbẹ̀rẹ̀ látẹnu yọba rọ̀mọ́n plus ní kábà wà hajjá ìbẹ̀yìntà náà ọlọ oríṣẹ́ odi mẹ́lò wà ádẹ zakata tó yíbàtà bí a náà sòrò ó tó wá yọ zaka ní ọwọ́ lọ́wọ́ fún ọlọ́pọ̀lọ́wọ́lẹ́lẹ́ àbáríṣẹ́ yọ zaka bẹ́ẹ̀ kọ́nà zaka ìwọ̀ na bá yọ ọlọ́nà sísẹ́mù ọba ìgbàmọ́lọ́wọ́ ní àkájọ ah, lóòkọ́ kìí sí bá yóò yóò sàkáyì ah, tí ó yóò ní ìwé à ìdíbọn fọ́ pẹ̀sẹ̀ ní pé sára pẹ̀sẹ̀ ní ọlọ́run bá ó ti pé sàkáyì ní tó fi máa fọ ìpìlẹ̀ owó ìkúmà sáyẹ̀ ní kò yọmọ mi ọba àwọn ìkúmà yóò yọ tẹ̀lé tẹ̀lé ó di mẹ́rin wà á dẹ́l àmà àná ó tún wá máa ń gbé àmà náà

tí ma ti bọ́ sí orí sáàbà ìtò sí sáàbà ìwò ìdímá ọkùnrin ìdímá ọrọ̀ ìdáyẹ̀ fún ma jẹ́rẹ̀bà ẹlùmí tí ń kírun tó lẹ́nu kan lórí sí tí ọ̀rọ̀ ìyẹn lára ah, ìwà ìwọ̀n sí lọ́wọ́ ìdílé jẹ́rẹ̀bà àwọn ìdílé sáṣẹ̀ ìsàlẹ̀ ilé ti ma jẹ́rẹ̀bà fún lọ kí fáwọn tí ó sì jẹ́ bàbá ẹlòmí àkùnrin bá ìmọ̀ lọ tí ń bẹ nínú ìwé nílẹ̀ yorùbá wọn náà àti rímọ̀ ọ̀hún tó rọ̀ ọ̀rọ̀ kí ló ní lẹ́yìn wọn tí wọ́n bá ti lọ ẹni ọ̀rọ̀ wọn dáhùn mọ́sálásí tó bá sì kí lọ ọ̀rọ̀ kí ló ní mọ́sálásí ẹ̀dẹ̀mọ́ ọ̀pọ̀ sílẹ̀ ó sì kí wọ́n dá kí wọ́n bá sí lọ́rọ̀ ó sì fi kọ́kọ́rọ́ sí wọ́n bá ti dé kàmẹ́ lọ́nà sí àmọ́ ọkọ̀rọ̀ dákò ó sì sí tí ó ti pè lọ́rọ̀ ọ̀rẹ́ yóò bá rẹ̀ yóò tó kọ̀rọ̀ náà bá ti kírọ̀ yóò sì ṣé ìmọ̀ ń pàtó sásì wọ́n sì pọ̀ náà irú ẹgbẹ́ yìí tàbẹ́ntì ń tọ́ bá máa ń bẹ̀rẹ̀ jẹ́ rẹ̀ kọ́mọ̀ tàwọn mẹ́yìn kọ́lọ̀ ọ̀rọ̀ jẹ́ lọ́bà kí wọ́n wá lóye asasasa ẹgbẹ́ àmọ́ ọ̀nà tó ga sọ́sì dáhùn asẹ́tùmọ̀ rẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ó ti bẹ̀ níbi ọlọ́dún ẹ̀dàmà yọ́mọ̀ tó lá sàrọ̀ rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ hadithi wọ́n sọ́sẹ́ wọn agbábà ìfún àrùn òjìdí àmọ́nà àmọ́nà àmọ́nà tàwọn pariwo yìí kó ń kálùkù wọ́n sọ́sẹ́ ń tò bọ́ bí ṣe ń tò bọ́ bí ṣe ń tò bọ́ kí ni táwọn afẹ́ yọ́lẹ̀ nọ́ẹ̀sì táwọn olóògbé bẹ́ẹ̀ رضي الله تعالى عنه وارضاه والحديث محرم في مسلم بن احمد باسناد حسن وني ọwọ́ ni dàá àwọn tí wọ́n ní lábẹ́ tí wọ́n wà pọ̀lọ̀ àwọn tí wọ́n dà kan ṣùgbọ́n wà láàkí ní mọ̀ dámànà ṣùgbọ́n wọ́n ni máa dà ní fún omi gbọ́nyà níbi wà láàrẹ̀ ah! ní wọ́n gbogbo ìdàgbà ní ibi múra tó pé ọ̀rọ̀ ìgbà ah, ìgbìmọ̀ bí ìgbà ìgbìsí láti fún sáà lọ́wọ́ abẹ́rẹ́ ẹ̀rù mi ìdìbò ìwé gbogbo màá ìjọ bí ọ́sì ọwọ́ ní sábà mọ́ wípé tòótọ́ ní ọ̀pá wà wà láti mú mọ̀tá mọ́ wọ́n ní máa dáná فهل من شاة لا ينزع علي الفحل ṣé wọ́n ní dámà ní wọ́n ẹ̀kọ́ ìgbà èyí wọ́n ní ẹni pé akọ́kẹ́ tí ìbò ní ní orílẹ̀ tó sì dáwọ́ àwọn ọlọ́wọ́ àdá ọmọdé kọ́ àtàkọ́ ìgbòrò tí àlà fọmọdé sí ká ọlọ́dẹ́ ọmọdé ọmọdé wà ẹ̀ ọba kọ̀ọ̀rọ̀ ibi ọ̀nà wọn náà fàmẹ́sà alábàmù ojú ẹsẹ̀ wà sí ìdá láti bí ọ̀yìn ẹ̀rọ kékeré wọn fa alábàmù fi ìná ẹ̀nà ní ọ̀rọ̀ wáyà kí àbúrò àbúrò àti àlàfíà kí n máa فقال رسول الله صلى الله عليه وسلم أبي وان صرمو قومو وينمو في اقلس فقال صلى الله عليه وسلم ثم فقال اقلس ترى الله منع لكن بس كده oni fashion rasulullah sallam ti bagila bani ti babu ngoyo wasa o abarbakire bugo ta bagila kò náà fún yóò nínú ìwáyà ní wọ́n gbé tèmi náà sí ìrìnà èmi náà wọ́n láàrín yóò bá kù sí ẹyọ́ tán ó ní súnmà àti ìjùmù bá ẹ̀dà àdá lẹ́yìn ìgbàgbó ti pẹ́ sílá ní wọ́n wọ́n ní sáà káàkiri tẹ́ gẹ́gẹ́ sáà wá ó lọ wá lọ bá lẹ́gbàá yóò gbé yára rasulullah kàndínní من هذا القرن قرن ده كان من صدر النبي روايه من قد واتو ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ kí máa ká máa pẹ́ wípé ìrànítọ̀mù káàtì ìdúnmọ̀ gbogbo wáyé kó ìmì náà àkọ́ ní amsasàwà fọwọ́ náà lórí fábàsà ọmọ tí ń yọ ọ̀lẹ́kọ̀ tí ó yìnbọn ni wọ́n àti lílà lára rẹ̀ o ni fa àkọ́tù mi fi sàbìrínà súrọ̀ dání táà wọ́n yìnbọn kọ́ ilé kẹfẹ́ jókòó báyìí kí máa kọ́ 70 súrọ̀ ọgbà báyìí àti ìsàsánà gbogbo súrọ̀ ìyẹn bá ara àwọn ẹ̀kọ́ tó afẹ́kọ́ ní àtàrí ìtajẹ́ mẹ́ olóòrùn pé àmọ́ ní ìtójú lára ìlú mẹ́rin pé ọgbọ́rí yóò kò sí ní ọgbọ́rí ẹsẹ̀ náà mọ̀mọ́ rẹ̀ nínú ọkọ̀ àkọ́rọ̀ wáyé mú lọ́wọ́ tó bá bọ̀ wá mẹ́ ẹ̀mọ́ lọ́rẹ́ lọ́wọ́ ìjọ tí ó lè sí ẹ̀rẹ̀ mẹ́rin náà lọ́kẹ̀ẹ́gẹ́ tí ó bá yọ́ sàrọ̀ ìṣẹ́ àtìpìlẹ̀ ẹ̀ṣẹ́ kí ni ó كيسي وليكو لا بابا عمي صلى الله عليه وسلم أو أقا كيسي واسيام على مريكا على مريكا جاءه سبب فلا مدير في سبايه هذا الحديث رواه أبو هريرة صلى الله عليه وسلم كذلك عنصر ابن مالك رضي الله تعالى عنهما وارضاهما وهذا الحديث مخرج في السنن الى امام الترمذي كذلك الى امام النسائي كذلك اخرجه ابن حبان في صحيحه باسناد حسن ذكر روايه ابو هريره تبوره النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم مسلمين olùdó lẹ́yìn pé sẹ́yìn mẹ́lẹ̀ mùsùlùmí ní ìsáni wáyé mùsùlùmí dáàbà eléyìí tí gbọ́dọ̀ sẹ́fẹ́ fọ́nà bá tó tọ́ ó lẹ́ntàwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí wọ́n ṣe kí ni o tí ẹ ń là kó bí aburú ara rẹ̀ tàbí aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí èmọ́ fi ọwọ́ rẹ̀ ẹ́sà burú tí mùsùlùmí ọ̀yá rẹ̀ mùsùlùmí máa ń fẹnu ṣe aburú kó bá rẹ̀ sá burú sí mùsùlùmí ọmọ ọ̀yá rẹ̀ ẹwà kò ti bu wá dàrí máa ń sẹ́lẹ̀ mẹ́lẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ ìlìsáà ni ìbàyẹ̀dẹ̀ mùsùlùmí ọmọ ọ̀yá rẹ̀ báyìí yọ́ làbí ara rẹ̀ kò ní máa kọrin búùkì kò ní gbogbo kò ní máa bàjẹ́ fún òní fọ́rọ̀ lọ ipé kí lọ́mọ pàbọ́rá yìí olófẹ́lẹ̀ fọ́mọ wa kò ní sọ́kọ́ sọ́pàá rẹ̀ kí lọ́mọ pa ẹni olàfẹ́ gbíṣẹ́ báyìí fún fún pàrẹ̀ lọ́pàá tí ọ̀pàá fún pàrẹ̀ kò ní kọ́dà wọ̀yẹ́ ti yìí gbogbo tí ọ̀pọ̀ fọwọ́ rẹ̀ kọ lórí ọ̀rọ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kì í fọ rẹ̀ kọ́ ọ̀pọ̀ wà ní mú nínú ẹgbẹ́ ìlú mi dáadáa mẹ́nà nàìjíríà sálà dìmà ìhìn wà àmúwá nìyẹn ó lẹ́ tí àwọn èèyàn bá lè fọkàn balẹ̀ sí lọ́dọ̀ lórí ẹ̀jẹ̀ sì mú lọ́dọ̀ asọ́rin wọn pín bẹ́ẹ̀bà kí náà jẹ́lá tábù ọ̀dọ̀ ikú mi tábù ọ̀dọ̀ ikú mi gan lẹ́ẹ̀fẹ́ ní kò sí pa èmi mọ gbogbo yẹ wà wáyé mo mi ní ẹjọ́ àmọ́ dábàá yìí dábàá jẹ máa wọlé dábàá lò sílé wọ́n wá kó lẹ̀ nìkan wọ́n yé bàbá ìjọba láti gan sọ̀rọ̀ ó lò gún ọ̀gá wáyé wọ́n ní ọ̀gá àbájáde tí wọ́n bá àgbá ìka nínú ìdílé ayé florence lọ́nà tó bá gbogbo iṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọ̀rọ̀ tí ò dé ọ̀gá ìjọba ń béèrè dáàbò bàbá náà

ابن حسين بريدة صحابي جليل يدادان من الصحابة فسر ابن عمر أبي علي حرمة نساء المجاهدين على القاعدين كحرمة أمهاتهم gbé dáwà lọ tó dẹ́rú jẹ́ dáwà ọlọ́gbà ní gbígbá yìí tí èsì dáwà fẹ́ ẹnu tí èsì dáwà fẹ́ fẹ́ máa wòlẹ̀ ẹnu yọ́lọ látàrọ ọkùnrin tí ìdílé yọ́lọ tàbí òkùnkùnlẹ̀ mú ọkọ̀ mádà ní mùsùlùmọ̀ ya tọ́lọ jàbùsù yọ́lọ lọ́wọ́ ìyàwó táwọn ilé ìbá fi ilẹ̀ lórí ìyàwó àwọn tí wọ́n lè jagun táwọn olè lọ ọ̀wọ̀ tí ń bẹ fún ìyà ọ̀nkàlùkù tó lè fi máa rọ̀ lọ́pọ̀lọpọ̀ fi wọ ìyàwó àwọn tí wọ́n lọ sí ojú ọ̀nà náà wáyé tí wọ́n lọ́dá tó náà wá sọ́ọ́bà ní ilé ìgbàwó kí náà lọ sí tẹ́fà àmánà ẹwà rọ pàtàkì àmánà o lẹ́yìn ìgbẹ́ àríwọ̀n pàtàkì ọlọ́run ní àwọn yàwó sàsánà yàyàn àkòrí ẹgbà wà nǹkan ní ìtòtún lè gbé obìnrin kan sípò yéèyàn bí ọ̀gẹ̀dẹ̀ àti àwọn àmánà ani wani fama min rajulin min al-qa'idin yaqtu rajulan min al-mujahidin fi فيخونه فيهم إلا وقف له يوم القيامة فيأخذ من عمله ما شاء اللهم صل على محمد وسلم تبارك ويبوها تبارك ويبوها تبارك ويبوها فسان يبوها تبارك ويبوها تبارك ويبوها kí a fún ìtí alẹ́ ẹ̀yìn tẹ́yìn lọ fún ní kàsíkèjì ogun tánà bí ìsọ̀kọ̀ sọ pé jáde wọn káfẹ́sì dánwọ́ bẹ́ẹ̀ sí lọ tí wọn àtọ́ àkùnlé ọ̀rọ̀ wa olùyàwó wa torí pé tí ń da nǹkan wà nílọ́nìí oníkànnà bí ọ̀sọ́rọ̀ tó gbogbo ìsákọ́ọ̀rù káàkiri kó nílẹ̀ kú tèbùtèbù wọ́n láwọn àgbésákóòsì àsìgbọ́ ọmọdé wọ́n sẹ́sẹ̀ wọ́n ní àwọn èèyàn táà sọ yìí táà ní pé in tí ń fi ilẹ̀ lẹ́bí lára ọmọ yìí àgàgà ìyàwó wọn irú àpẹẹrẹ jẹ́ ṣùgbọ́n èyíkéyìí fáwọn àmìrànlẹ̀ ilẹ̀ kọ̀rìnì èyíkéyìí nínú ẹ̀mí tí ọ̀wà lójú ogun lásìkò yẹ táwọn lójú ogun fún ìgbà sí kejì tọ́wọ́ wà ní àwọn tọ́lẹ̀ ilé yáfùn fúrọ́jùlá nílẹ̀ ìgbòjẹ̀rẹ̀dín òun wà nílé láti máa sojú ẹ̀mẹ̀ kan wọ́n pín àwọn èèyàn nílé sílé èèyàn wọn tún lè wọ́n wá pẹ́ nìkan sílé nìkan ẹ̀rùkú kan kọ́nà àpẹẹtọ́ bá fi ọkọ̀ balẹ̀ sí lọ́rọ̀ ọ̀rẹ́ ìrìnlẹ̀ àti ọjà tó mú mọ̀ dáadáa fẹ̀yẹ̀kúrùnù fi àárín ẹ̀fẹ̀yẹ̀kúrùnù fi tó wá padà lórí jàmbá ẹni níbi ara ilé rẹ̀ ọjà mẹ́bí ìyàwó rẹ̀ ọjà mẹ́bí ọmọ rẹ̀ ọjà mẹ́bí dúkìá rẹ̀ ọ̀sán ní pé tó lè kó jẹ́rìí wọn wúkìfà tí wọ́n bá jọ tọ́sọ́rún bẹ́ẹ̀ tí wọ́n tó yẹjú ẹ̀ láyé tó wájú ọ̀gbà ìyàmá ọlọ́run wọ́n lọ ìlú ọkùnrin tí olóògbèrè ọba àwọn náà wọ́n lọ wá wọ́n wà mọ́ ohun gbúwẹ́ wọ́n mọ́ wá sọ fún ẹni tí òun lọ jagun wípé hood min àgbẹ́lẹ̀ ìrìnàṣì tó orí mú gbogbo sí ẹni tó wá sí àdìkàmẹ́lẹ̀ èyí tó bá pọ̀ mọ́ mọ́ mẹ́ mú ṣùṣùṣù kó kó gbogbo òun rẹ̀ kó pé òtún tó ní gẹ́gẹ́ mẹ́tọ́ padà túnmọ̀ ó lè wọ ṣùṣù náà kó kó pé ah, ẹbá mi ṣàkà náà kún ṣàkà kún ọmọdé rẹ̀ náà dáa pàpàdà ọ̀dọ́ náà kọmọ náà iṣẹ́ ètí ẹ̀kọ́ lẹ́yìn tó ṣe fún ìgbà ìgbọ̀ ṣe ẹjọ́ sáájẹ́lẹ̀ mẹ́rin ẹgbùgbẹ̀ ní ẹ̀kà àti àdínábílà àti ìrìnàgbìtọ̀ ẹ̀ṣẹ́ àwọn tó gbẹ papọ̀ ọkọ̀ tó náà sí mọ́ tọrẹ náà a ní wà nípa àdọ́nù ohun bóò ní ó sì rí lẹ́mìí tọ́bá kó gbó sí rẹ̀ kẹ́kọ́ wọ́n ti rú lẹ́mìí wọ́n lọ́mọ tọ́bá bó tó mọ́ tọ́lú ìlú nǹkan ó tó kó tẹ́sẹ́ sẹ́mù bí akú mi pàdé kó lè tán lẹ́mìí kẹba gbọ́dọ̀ wọ́n àdéhùn ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ mọ́sọ̀rọ̀ fara mi àdéhùn bọ̀rẹ́ ìdẹ̀mọ̀ sẹ́yìn àti àmánà yìí pẹ̀lú àwọn báṣánà sì gbé láti bó sì gbé tóbi àti àwọn nǹkan tí ń tẹ̀yìn rẹ̀ wá fẹ̀mbá jàmbá جاء في السنن عند أبي داود رحمه الله تعالى وعند ابن ماجه رحمه الله تعالى وفي المسند عند محمد بن حبيب عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه abúlẹ́bùn àwọn àṣì ọlọ́pàá wá sáà lọ́pàá wọ́n sáà wọ́n dojú pa àwọn sọ̀hábà wọ́n ti ọ̀rọ̀ tara àwọn ọ̀rọ̀ ọ̀la ọwọ́n dojú pa àwọn wípé kẹ́rì fàbíkùn ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ ìkó rẹ̀ rẹ̀ yóò rẹ̀ kẹ́rì fàbíkùn irú ṣe ìsìlámù yìí kẹ́rì fàbíkùn ọ̀nà wọn lẹ́gbà ojú rí ọlọ́pọ̀wá wà bí zamani yúúṣìkú àyíyá àti yúúṣìkú àyíyá àti ẹ̀kì àtàsìkò kan tó yẹ pé hmm. tí ẹ̀rọ ìrùn kò délé ayé Ànàbí ni, yùkọ́rùbálù náà fún bí ìkọ̀rùbálà náà. Àsìkò yẹn, ọlọ́run ni wọ́n máa ju ọ̀rọ̀ bára nìyẹn wọ́n máa jọ wọn wọ́n máa jọ wọn wọ́n máa jọ wọn gbogbo ìtọ́ dánú àwọn èèyàn àṣepé bìmánà lè pé yẹ́ tẹ̀hàbù ìyá àwọn ọ̀run wàyẹ́ kò tó ṣe ọ̀rọ̀ yòókọ́rọ̀ máa fi ọ̀rọ̀ bára tani ọlọ́run ẹ̀yà ẹ máa jọ àwọn èèyàn ìtumọ̀ pé ẹ máa jọ àwọn ìṣẹ́lẹ̀ pàṣẹ وتبقى حثالة من الناس قد مرجت عهودهم وأماناتهم حثالة للأربعة ó ní gbogbo òdì kéjì nǹkan tí ọ̀bá dá bí nǹkan tí ọba káyà rárá owó òdì fún wọn ìgbọ́bá dá ewu ni tí ọ̀dá ẹ̀sà ṣùgbọ́n nìyẹn ṣùgbọ́n ẹ̀ẹ́ àtàlísì kó lẹ́sà gbogbo nǹkan lè rí bùkálà yóò wà á fún àwọn ìgbìmọ̀ ìpò ẹ̀dá èsì ọ̀pọ̀ fún ẹ̀dá àwọn ẹgbẹ̀rún ọ̀lẹ́tẹ̀lẹ́gbà àlùbíbi kódà àwọn tó àtúnṣe ìgbìmọ̀ bí ẹ̀sìn tòwọ́tò yìí tí wọ́n ti kú ìtọ́jà tó kú ìtálẹ̀ ọ̀dìmẹ́rìjẹ̀tì عيوبهم وأماناتهم من تكلوا إن طلب الحجاب الملوك ومن تكلوهم لصالحهم àdéhùn wa àdéhùn dúró ni àmọ́ ní ìjọba láwọn gbà àmọ́ náà sì ni òní sí ká sọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ mọ̀ láàrin wa láàrin àwọn ìgbàmọ́lá ẹgbẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ wá ilé ìgbẹ̀ ilé ìrọ̀sọ̀rọ̀ àbí ìyìn tí sọ máa fàtàlàfò hákàdà àti ní àṣíkò wọ́n sọ ìmì tí wọ́n tàbí fàtàlàfò hákàdà wà ṣàbàkà bẹ́yìn àṣọ̀rí sọ̀rọ̀ wá sí lọ́wọ́ sọ̀rọ̀ àrẹ̀ wọ́n wà yára yára yára ilé ọ̀rọ̀ rẹ̀ ilé ọ̀rọ̀ báyìí ilé ọ̀rọ̀ báyìí àwọn ilé ọ̀rọ̀ báyìí àwọn ilé ọ̀rọ̀ báyìí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ojú ara pé àwọn tí wọ́n kún dáadé láti wọ́n ìyá wa táàrin nínú wa tí wọ́n ní méjì bóde tí wọ́n máa wọ́n kàwá òun méjèèjì tó wà pàyà lẹ́yìn ọ̀rọ̀ àwọn tá a kún jọ màá tó wá dára àwọn ọmọ ẹ̀kọ́ ọmọ mi kọ́dà kí n kí ló bẹ̀rẹ̀ káàkiri kí n lọ bẹ̀rẹ̀ pé kìí ṣe mùsùlùmí gidi lẹ́nì tó jẹ́ wípé ọba jẹun ẹ̀ mẹ́ta yóò àjọ oúnjẹ alẹ́ fóríkì ìjọ mẹ́ta tó sì lè já àwọn kan bí ilé ìdí sí kẹta tètè pa lọ́nà gbadapọ̀ ẹ wá máa rojú ọmọ sọ bọ̀ àlùbẹ́rẹ́ lọ nípa ìjà yìí ọ̀sẹ̀ wọn yóò wà fún hùsálà hùsálà náà ní àwọn ẹ̀sẹ̀ ìdá ìmọ̀pẹ̀ ní ẹ̀sà ìdá ọmọ ní túnmọ̀ mi àwọn èèyàn wọ́n àwọn ni ọwà kúnlẹ̀ ọdí mọ̀rọ̀ jáde ròódì wọn wà àdájọ́ wọn fọ́kùnlá kò há kàdà ṣọ́pọ̀ sọ́sílẹ̀ àṣọ́bí قالوا فكيف بنا يا رسول الله إذا كان ذلك فكيف بنا يا رسول الله إذا كان ذلك هذا السلام تسكن موادي bá wà láyé kí o jù sùn wà ọ̀nà lágbà sí ní ìrọ́lọ́ ọ̀rọ̀ àmì ní ọ̀nà tẹ́gbà sí ní ìrìn ní sọ pé ní ìsìn àmì wà kàkí mẹ́rin pásáwá sí nínú ọkà àti mẹ́rin ní òkè mẹ́rin ní ẹgbàgbọ́ ní dáadáa nǹkan ìrìnkágbọ́ ní dáadáa Ànábì sallallahu alaihi wasallam بما تعرفون تعرفون بما تعرفون إن تتمين كادان ويسي نتبقى دادا إيه إني كم بايت ريو سنبغا إما بعده mo sọ fún pé ìmú ò lè di mẹ́fà mà tí ó jọ àrùjúmọ́ ẹmẹ́kọ̀ọ́ fi kún kó sílé ìpadà di mẹ́rin ẹmẹ́ yọ̀gbọ́n bẹ́ẹ̀ hajji ẹ̀ tí wọ́n bí ẹ tí máa ṣe mọ́kà lẹ́ni bẹ́ẹ̀ni pẹ́lú gamẹ́lẹ̀ ló tó sẹ́gbẹ̀ ọ̀run tí ó pè ní olódó yẹwà náà yípo ẹ̀ ó ti yé ìlú bá kẹ́lẹ̀ kọ́kọ́ wà lùkọ́ ní Pakistan kẹ́ tó mọ̀rọ̀ ájì ṣe mọ́kọ̀ ní bẹ̀rún ó rọ bẹ́ẹ̀ mọ́kọ̀ ní bẹ̀rún mọ́kì ọ̀dá gbọ́ lọ ìjẹ́ ti mọ̀ nírẹ́sì mọ́tẹ̀lẹ̀ tó tọ̀ tó ti dá inú nígbà tẹ́lẹ̀ yìí ọ̀nà bí ìgbà tí ilẹ̀ mọ́ táà wà ní òkè ní oko táà wà lọ́sàn-án sí ìjẹ́ ìpínlẹ̀ làǹgbà náà kò rí ní táà kò náà bí máa táà rí fóònù ní tó ti ní ẹ̀dá ní ẹ̀sìn ẹ̀rí orí kí n bá yẹ nígbà tó rò mẹ́dẹ̀wò ẹ̀rí orí kí n bá yẹ obì kan lánà fòlójú tàbí lánà yára ní ọba dẹ́wò gbogbo tẹ́ẹ̀nà tó ti yé nínú ẹ̀sìn ẹ̀gbọ́n bàdé ẹ̀ wàtàjà ẹ̀rùn náà máa tún kìrún ẹwọ bá fi sí ìyọwà olè rí ṣùgbọ́n tí ìyàn bá ti rí pé ilé ìwé sí ti ìlàyé mọ́ nígbà tí ẹ̀rùn ìgbàgbẹ́ nígbà tó sọ pé bàbá sí fún kàlìbá wọn àlẹ́ ọ̀rọ̀ olélà ó ní ìjẹun sọ ó tún ká tẹsọ fún ẹlẹ́ẹ̀kan yìí pẹ̀lú àwọn

níbi tá àbákì náà ọ̀tẹ̀lẹ̀ fún lọ́nà tí ó mú ẹ̀mí ìtí ọgá tí wọ́n náà máa tí ẹ̀mí tí ìsọ́ pé àmọ́ wà ní tí mi tó wọ́n máa fẹ̀lẹ̀ kan dáwọn sí mẹ́ ló fẹ̀lẹ̀ kọ̀ mọ́ fún òun bẹ̀rẹ̀ lọ́rọ̀ rẹ̀ nínú òbí kan pípẹ́ ara ni ó sì ń kọ́ bà rẹ̀ lọ́wọ́ wàtàdàrú náà máa tún kìrún ìtẹ́lì náà mọ́ wípé ẹ̀mí kásàmà sọ pé ibi mọ̀ àtẹ́kàgbé dáadáa number three àdúgbì ni wà tó kú bí lóòrà àlà ọ̀sọ́tìkù fọ́tùkùbìlóòrà àlà ọ̀sọ́tìkù tásìkò bá ti wá tó kó ń ká ojú àdìkì kamatiyo. ṣe pé kí nìkan ní ó ṣe níbi kan màmá mi ṣe lọ́bẹ̀ nígbà àwọn kankan inú rẹ inú ilé rẹ yẹn ju ẹ̀ lásìkò ilé ayé wà láti ọwọ́ àmà yóò ti kọ́mplẹ́ksì kọjá kẹ́nìkó pé òun fi lùlẹ̀ ọ̀yẹ́ tó ti nìkan òun kí kú ní òòlé òòlé àgbàdì ní pé wájú ọlọ́ ìròyìn jò ìròyìn dàmí ẹjẹ́ ọ̀sùn ọ̀fọ̀ra wa ọ̀rọ̀ ọdún ayé mùsùlùmí kúlọ̀dún sí ọ́sọ̀sọ̀ mi jẹ́ ẹgbẹ́ wà jẹ́lá tí ó tẹ́ẹ̀kì gbọ́ mi wà lẹ́yìn tó kú mi lónà àlàkọ̀ sọ́tíkùn ẹgbàrà nínú dáadáa mọ́jẹ̀ lórí ń kàkọ́ tí mú gbà báyìí yá ìtẹ́ ẹ̀kọ́ tí ìtẹ́kọ́ ìdílé sí lọ́sùn gbọ́dọ̀ ìwọ̀n tó ní nǹkan lọ́wọ́ ìwọlé èmi gan fúnra mi gbẹ́lò gan gbọ́ inú ẹ̀sìn àwọn èèyàn kàkàmù olóbìn ìjú ẹ̀rẹ̀ lónìí ẹ̀kàmù olóbìn ìjú ẹ̀rẹ̀ lónìí wọ́n kà kó fàájì wọ́n bá ti lè sí bá wọn olóbìn ìjú ẹ̀rẹ̀ mọ́sàdùn ọ̀sán mẹ́bẹ̀rẹ̀ sàdùn ọ̀pọ̀ ọmọ ẹ̀kú tó bá ti yà bí kẹbí oṣù kan tó bá ti rí àti ojú lọ́lọ́ rẹ̀ pẹ̀sẹ̀ rẹ̀ ló ti máa gbóòrùn yọ́kì tukùnbìnrin àlàfà sọ́tìkùn ẹgbẹ́lá mọ́ yàrá yìí wọ́n àwọn mẹ́kùnrin

ọlọ́run máa sọ fún pé kúndùrú ní first nurse ọjọ́ máa dára ṣàgbọ́ kòdẹ́ni àáfà sá mọ́pà yóò mú dáadé dáadé bẹ̀ fàkí ní àlà àáfà ọ̀dọ̀bá tọ́lá ẹni tọ́pọ̀ ìgbà yìí lọ́wọ́ báyìí tí mo bínú sí ni kọ́ máa àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tó bínú sí àṣírí àdìsí yẹn tábà wà wà ọ̀gbẹ́ lónìí kọ́ sí ẹni tó tó rà rẹ̀ sí ṣètò àwọn àmọ́ tán bí ẹgbẹ́ tó bá ti kú tẹ̀lómí ìṣọ́nà ọba tó fi ẹ̀ sí wà láàrin ọ̀rọ̀ láti lọ náà ọmọ báyà rẹ̀ jẹ́ àmọ́nà tọ́gá pọ̀ tí mẹ́rọ̀rọ̀ ọmọ báyà rẹ̀ jẹ́ ọ̀nà tọ́gá yẹ̀ jẹ́ nìkẹ́sí wà ní àdúrà ọ̀rẹ́ rẹ̀ kò sọ sọ̀rọ̀ láti tọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ mẹ́gbà tí ìyẹn dúdá láàrin ara wa tẹ̀lú ní ilé síra wọn tá ló lè sọ fún fún ìwọlé inú táà ń dáwọn ẹgbẹ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó gbílọ̀ láti lè dídá ìyẹn bẹ́ẹ̀ amsa sáàmà sórí ìkàlẹ̀ kò sì tán wa sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sọ̀rọ̀ wáyé a ní àmánà tá ń sọ yìí ó ń kálukú náà mọ́nú rẹ̀ ó ń kálukú gan mọ́ bí ó kù sí fún rẹ̀ ọmọ inú ilé òkú sí òjò wá sọ̀rọ̀ orí rẹ̀ bẹ́ẹ̀ kan ta ọlọ́bọ̀ òkú sí ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà àníbí ní tásìkò yẹ bá ti tó àwọn ènìyàn ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ lílọ tí ó sì lọ náà ni pé onímọ̀ ẹsẹ́ tí ọmọ ìpínlẹ̀ sí wọn ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì tó tóbi kan wọ́n tọ́jẹ́ ní ọlọ́run nígbàtẹ́ bá lọ́rọ̀ ọ̀rọ̀ tí ó fi ilẹ̀ lè jẹ́ ìjọmọ̀ pé ọ̀tẹ́lẹ̀ ń tọ́jọ́ ọjà pàtàkì tó kásìmù àti ẹ̀mọ̀ bára yìí padà ààyè òmàlẹ́ ọmọ adáyò tọba ti rí bá ẹgbẹ́ dúró ara yí o wà láì kò èéṣe ìkìláṣù kọlọmọ tó tàṣe kọmọ tó lè rẹ̀ sí olóòrè ó jí àwọn ìjọ lọ́wọ́ tàbábá mú láti bẹ̀rún ìmọ̀dá ìfúnlẹ̀ṣẹ̀ ní àwà akúnlẹ̀ṣẹ̀ mẹ́rin àbìdá rẹ̀ sí mẹ́rin àkọ́kọ́ in tó ti yé ti yé nínú ẹ̀sìn ẹnu bí ìgbà náà máa máa ní máa máa ti ń tẹ́ra gbílé lọ́gbọ̀ọ́sẹ̀ eh, àdàlẹ̀ tí ibú ọ̀rọ̀ sọ pé ọ̀pẹ́ lára ọ̀rọ̀ kọ́lójú tù bí ó bọ́ọ̀lù wà rẹ̀ láti jẹ́ ìgbòho ètò ìkóṣọ́ sí ẹ̀rọ padà lọ́dún pẹ̀lẹ́kọ̀ọ́ sí mo pẹ̀lẹ́kọ̀ọ́ fún látàrí ọ̀pàdé ní pèsè mo sì wà ní ẹ̀bẹ̀ táàmù bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀nà èrò nínú ẹlẹ́ẹ̀kejì ẹ̀tẹ́lì náà mọ́ pé ẹ̀ẹ̀lú ilé ìtẹ̀lẹ̀ wàhálà nílé ìfúra ẹfí ilẹ̀ ẹgbàgbọ́rọ̀ ara yìí ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́fọ̀ọ́lọ́ yóò fi ẹ̀gbọ́n ọ̀rọ̀ gbogbo tó ọba ti máa fi tara rẹ̀ lẹ̀ tó pọ̀ sí tẹ̀lú mi ìlà tí ó sọ ikú fún ara rẹ̀ ó ti jẹ́ lára àwọn pàtàkì yíò bí a máa rẹ̀ jáàmù àdíjì lè dákúrà mú sínú ọlọ́pàá sọ yìí mẹ́rin àdíjà bí dárẹ̀ aljibari rọ́tí ya lọ́wọ́ tẹ́lá àwọn ọ̀rọ̀ kárí àbúdárẹ̀ àdíjà gá ìfàláṣì wà kò sí rí àwọn bẹ̀rẹ̀ kò sí sí àgbọ́ mi gẹ́gẹ́ Ibn Abi Latif jima jẹ lórí wádìí kan di gọ́nà ní ṣe mọ̀ díẹ̀ náà ní kọjá ní àwọn akẹ́kẹ́ ìbá ọwọ́ di mọ́rọ̀ sàkà lọ yóò jẹ́ mi ni wọ́n máa gbó tì jẹba ní ẹ̀yẹ́ òkú kalẹ̀ fáwọn òkú yóò jẹ́ mi ni máa gbúdò ẹ̀yẹ́ òkú kalẹ̀ fáwọn òkú ẹjọ́ lẹ́kùn ní sábà ẹ̀bá wádìí kan tí wà ní ìlọ ọ̀gbàdarí lábẹ́ àṣà يريد وجه الله لكن مع ذلك ماذا قال صلى الله عليه وسلم ربي يا أبا ذر Abu Bakar bilang ini, ini fadoroba, eh Rasulullah SAW, fadoroba biyadihi ala mankiri. Ambil kan babi kalai, musim ini baik. Korea ada, innaka du'ifun, innaka du'ifun. Oh, lah lawaja, semua dulu. Abu Dhabi, dia membawa sekolah, oh, lawaja. ẹnìkan tó jẹ́ wípé ọlẹ̀ ní ọ́ wà nígbà àmánà kọ́ ọkọ́ ma jọ lórí nìkan àmánà tó ga pọ̀ ní wà iná yawmal qiyamati khizyun wà nadama bẹ́ẹ̀ wọ́n sì gbẹ̀ kìyàmà gbogbo ẹn tí bá ń bẹ́ ń pò pé wọ́n fi àmánà kàtì sí lọ́dọ̀ yọ̀gbà kìyàmà ẹ̀ tí mùsíbà bàtọ̀wọ́ ẹ̀ jáde síbẹ̀ khizyun ẹ̀tẹ́ni tó jẹ́ wípé ẹni tọ́lọ̀ ti dásáàdù kó tó dáyé mú rí pọ́tẹ́njọ́ náà àti ẹjọ́ lòbà mú rí pọ́tẹ́njọ́ náà àti ẹjọ́ wáyé ìgbà إلا من أخذها بحقها وعد الذي عليه فيها àyàfẹ́ tó bá lè gbà á tó sì pé bí hápíhà pẹ̀lú ìbò ọmọ tó lọ́wọ́ sí wọn ọlọ́wọ́ ìjẹ́nà kò ní sí wà láà ọgbọ́n tó máa ń ṣe náà lábẹ́ẹ̀bẹ́ èèyàn mélòó lọ́wọ́ fi ọwọ́ báyà tí ọ máa sọ bí ọ̀kan nínú àwọn àpá àwọn sílápù sọ ìdábẹ̀wọ̀ tó àti ẹ̀wà

ìwọ tó ojú sísẹ̀ kọ́ báyà kò sí ẹ̀dọ́wà ní kọ́ báyà ọwọ́n sọ fún àmà kí ó pé kúdúmínì rúmi wà látàndùrù ìlàmàlì kúdúmínì rúmi wà látàndùrù ìlàmàlì وقصد بذلك وجيا واحد لباري وقصد بذلك وجيا واحد الباري وإن مررت بأشجار لها ثمر وإن مررت بأشجار لها ثمر فاجنب ثمار وخل للعود للنار فاجنب ثمار وخل للعود للنار خذ علوم سنة فاني وقوني أقوى ديني tí mọ̀ sọ pé tíwájú sí ní àrùn tí máa nílé ìwúlé ìjọba nílé ìwúlé sí nílé ìwúlé sí nílé gbà kó ní ọ kó sì mẹ́rin olú mi tí bá ní tí máa lùkà ní fún ìjọba sí ìlú mẹ́rin lè yó ẹgbà kó yé dáadáa kó sì mẹ́rin olú mi tí bá ní ìmọ̀ bá ṣe é ma ń tá àmọ́ wọ́n wájú tá máa wáyé tó jẹ́ náà kù tàbí bí àwọn tán pátápátá dáadáa kó yẹ ó máa sára yìí wà látàrùn ilá mẹ́lẹ́ ṣùgbọ́n ẹmọ́ kò sí ẹ̀mí náà ẹmọ́ kò sí ẹ̀mí ti jọ́jù ti bá kọ́ ní àwọn tí wọ́n mọ̀ pé gbogbo tẹ́ ẹ̀mọ́ pa náà wọ́n lọ́nà sílẹ̀ lẹ́mọ́ sáti jẹ́ wọ́n kò sí ìdídáríkà wájú àríwá ìdídárí tí ó tó bá ti ápà mọ̀tán lórí ti lọ́dọ̀ rẹ̀ yọ́wọ́n kẹta kí èsì ìfẹ́ ìlú sọ tó bá ti máa rú ojú rẹ̀ ṣùgbọ́n bí mo ṣe sọ ó tún dàgbà yí ọ oníwà tí ó yí ọ wà ń mà rọ́rùtà tọba ń kọjá lọ di aṣíjá rẹ̀ tọwọ́ ara máa di tọ́pọ̀ tó lé lórí lórí di tí mo fẹ́ kọ́ ọ̀pá ní owó wá fọ́rẹ̀ balẹ̀ wọ́n á máa kò sí ọba nílọ jáde gbogbo ọba kò lè kó èsè jáde wọ́n á bọ́ èso kan wá jẹ́ ìjọba dáńbẹ́ fàdínì sí máa rọ̀ bọ́bá ti wá jésù tán pẹ̀lú àkótọ́ fẹ́ fi kó o ní ọjà kọ̀ọ̀kọ̀ nílẹ̀ wà fọ́nì ní rúdà ìnáàrí má tó sẹ́ igi igi tó orí mu má tó kó gímọ̀ bí èèyàn mẹ́rin lọ́wọ́ àlè ìṣọ́rọ̀ ilé ìtàlẹ́yìn min ba ka jẹ́rẹ̀ àzára àfá àwọn oníṣọ́kọ́ máa kí ó bẹ̀ẹ̀ lè nìmá ẹlùmí ọ̀sọ́ kí ó túnmọ̀ kọ́ ìkóró ní lápàríkà èyí tó bá yọkó mú wà ní ìkánsí wà lẹ́mọ̀ fàmà ní ilẹ̀ yóò mú ọmọ farabari ma lẹ́wọ́ ògbọ́n tí wọ́n bá ní kọ́ńkẹ́ ìmẹ̀ kọ́ńkẹ́ kí ó ìsì kan nínú kàlẹ́ẹ̀kà lẹ́yìn nǹkan tààjọ sí àtìjọsí náà ẹ̀tọ́sẹ̀ pẹ̀ta àjọ pàtẹ́ pẹ̀lú tààjọ pàtàkì fún gbogbo yí wọ́n gbogbo àwọn òbí àwọn náà ẹlẹ́bí ọ̀sọ̀ pé kí o tí mo kó alágbàríkà tó ọgbá yóò kẹ́ kí o ní wà tàbí tí mo ṣe náà ẹni tó wá ń kọ́ yẹn kí o gẹ́gẹ́ tó kó yẹ̀ ní bílẹ̀ ẹ̀sì ihun bíbà ìlẹ́nu bó ní wọ́n tó ẹgbẹ́ òyìnbó èso máa kí wọ́n kàn ṣe wá sí fún ẹjálọgbọ́ wá sí sásàbáyá ẹjálọgbọ́ wá sí àmì ìgbéga ẹjálọgbá ní gàgàgà ọwá ní àbúrí àbúrúgbọ́ bá sọ̀rọ̀ dáwọn ìmọ̀tẹ̀lẹ̀ mọ́kàdá wọ́n jọ òǹdọ́bájá sọ̀rọ̀ tàbí kò sẹ́ntọ́ lórí méjì tàbá ń tẹ̀lé olùdúmẹ́rin bàbá ń gbọ́rọ̀ ẹ̀rẹ̀ ọ̀lẹ́mú mẹ́fà sórí tó já máa tẹ̀lé oníkọ́ ìsọpọ̀lọ́ ọgbà ìrìn ìdáyìí bàbá ti bí máa àwọn kò ọ̀rọ̀ ní ilẹ̀ lọ́tà sí ọ̀rọ̀ ìsìn àgbọ̀tà sí afrí mi eré yàn ọlọ́pàá kò sí rẹ̀ àmọ́ náà jẹ́nu kọ̀ọ̀kan ó lè rí pé o hmm. àmọ́ náà jẹ́nu kọ̀ọ̀kan ó lè rí pé o ìtàn tí rí pé nù rẹ̀ lọ́jà rí pé lọ́rọ̀ ìtàn náà sí kó jẹ́ àrí pé ọlọ́dọ̀ jẹ́ àrí jẹ́ àrí o gbogbo bí ẹ̀rù ń kàrí pé kọ́ ọ̀rẹ́ ń sọ tí tọ́rọ̀ ti yọ́nú sọ ọlọ́mọsá àgbọ̀sẹ̀rẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ mọ́rátàkùn الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير بتدبير الامور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا احد من خلقه سبحانه وتسامى والصلاه والسلام على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا امه ايمان أوصيكم ونفسي بتقوى الله وقد أمرت الله تعالى بذلك بعدة مواقف في الكتاب العزيز قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس مما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة إيمان وحدوا ربكم في رؤيته وفي ربوبيته وفي أسمائه وصفاته ولا تشركوا به شيئا إنه من يشرك بالله فقد